tóbìnrin bá mọ bó ṣe lè sa orí ọkọ wálé dáadáa awálá dùnmú jù tẹ́yìn tá dùnmú dé mo sọ̀rọ̀ ẹ náà bí a nílùú kan tí ọkọ bá jí láàárọ̀ tóbìnrin ti ra ìtọ́kọ bá ní mi ò jẹ obìnrin ògbọ́dọ̀ fagídí sọ tẹ́rí tóbìnrin bá mọ wé ẹ̀ dáadáa ṣèbí àárọ̀ ló ṣe láìsí sọ pé òun ò jẹ láìsí láàárọ̀ yìí wàwọ̀lọ́ tóbìnrin tún jẹ ní ọ̀sán irọ́

lẹ́ni yóò ó lè gba ọ̀sẹ̀ kánú lẹ́yìn àjẹ́ra ìsìnmọ́ wàláyà ìjẹ́mọ́ náà nù ó bóbìnrin ṣe lè jẹ́ ìyàwó rí ẹni tó béèrè béèrè yìí ọlọ́mọṣàbá wa ṣe ẹni náà níyàwó rí lọ́dọ̀ ọkọ wọn ká ní ẹni náà ti ń bẹ́ńlé ọkọ ọlọ́mọba wa ṣe wọ́n níyàwó rí lọ́dọ̀ ọkọ wọn kálẹ́ni náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ márì ni tó wá rò pé á ah, ìyàwó orí mo ọkọ mi ọlọ́run jẹ́ ní òjò orí lọ́dọ̀ ọkọ wọn ṣẹlóbìnrin tó bá béèrè ìbéèrè báyìí ẹjẹ́ afojú méjì wò bóyá ó ti ohun rí dààmú lé ọkọ kó náà wá máa ṣe ìtìhámùrá àyè ah, á obìnrin tó bá ti bàdé obìnrin rẹ ní ohun kó máa wo rẹ̀ pé mi ni 41 kó wá tó yẹ̀ tó béèrè pé ẹ tó wá wé kan kù tó yẹ kí n ṣe mo fẹ́ jẹ́ ìyàwó rẹ̀ abẹ́lọ́n sísà wa náà ọlọ́mọdé àyà náà ọlọ́mọdé àjọ jẹ́ ìyàwó rẹ̀ ìgbà míì dẹ̀ máa ń bẹ obìnrin mi náà ń yẹ yóò tún wá ah, ah, sọ fún máà ní pé ìyàwó rẹ̀ ni mi bẹ́ẹ̀ a bá olórin tí a gbọ́dọ̀ lọ lé anábì ti lálẹ̀ anábì ni ìdá sallatil mar'atu khamsaha wa ahsanat farjaha wa ata'at zawjaha فتحت لها أبواب الجنة وقيل لها دخلي من أبوابها ما شئت arábìnrin jọ tó bìnrin bá ti ń kírun tóbìnrin dẹ̀ sọ abẹ́ rẹ̀ tọkùnrin mi ò gorí ẹ̀rí láyé àfọ́kọ́ rẹ̀ wà àtọ́ àtìzáòjà ha ibi wa lèrè tẹ́rọ́bìnrin rọrùn kan kírun wákàtí mara kódò rọrùn kan sọ abẹ́ wọn adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn sísà wa tá ń gbé káàkiri alhamdulillah a lè fọwọ́ sọ́yà fún bí 98% ni wọ́n sọ kí ni wọ́n sọ abẹ́ wọn 2% ayọ́lẹ̀ nǹkan tó ń pà mọ́ kọ̀kọ́ ní àbá fọwọ́ sọ́yà fún mí

tẹ́rí àṣẹ ọkọ ó lágbára o kò sí bá ṣe èèyàn ṣe lè rí nkẹ́yọ̀ kan tó lè mú wa dá padà bí ká ní nǹkan méjì àkọ́kọ́ táṣì ọkọ bá forí gbá nǹkan kan nínú ṣẹ̀ríà ọlọ́run a sọ fọ́kọ pé àṣẹ yìí o àṣẹ kí ni àtẹ̀lé pẹ̀lú ẹ̀kọ́ náà tuntun ni ìkejì tó lè mú wa takò àṣẹ ẹ̀kọ́ tí ò bá jẹ́ kó takò tọ́lọ́run tàbí a jẹ́ pé bóyá àṣẹ tó kọ ọ̀yẹ́ pa ìyẹn ó máa affect àlàáfíà wa pé alákòjúwe obìnrin ń ṣàìsàn lọ́wọ́ kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ kọ́kọ́ wá ní ìdínlẹ̀kọ́ lọ́rin pọn mi wá ń títí àti bẹ́ẹ̀ di pé mi ilé dìde kìí ṣe ta ilé dìde ọlọ́sọ́bìsì látàárọ̀ àbó lọ skúl látàárọ̀ ọ̀tọ̀ ní pé yẹn wíkì o téèyàn bá wíkì yẹn sì lè farada kó lọ pọn mi wá ó lè farada kó lọ bọ́kọ oúnjẹ wá àmọ́ yìí tí ó ṣe farada tọ́kọ wá ìsìsì pé bọ́ṣẹ́ rẹ̀ ṣe kán yìí náà tán dé bandage náà wá bọ́ta lọ rí pọn mi wá ẹgbọ́ Abu Abdurrahman ọlọ́run ní tẹ̀láṣẹ́yìn yìí a ìlé lọ ṣébẹ̀ rí bandage pé gbogbo ló ti kán tán yìí ṣẹ́rí pé ó clear báwọn àbí ó clear ó clear báwọn àwọn ibi tó bèèrè òtúlé tẹ̀ láti ọkọ rẹ̀ àmọ́ bí kódà èèyàn obìnrin fọṣọ lọ́wọ́ àbóúnṣe kí kọ́kọ́ wá ní fìyẹn lẹ̀ eléyìí ni ọlọ ṣe ìtọ́kọ́ wá ní ọlọ ṣe àwọn àrí pé à ah, ìyẹn dẹ̀ máa dìlé nǹkan kan o tọ́kọ́ bá ní tóun fẹ́ nìyẹn àbúgbàgbà ah, kí ní ẹ̀mà bí a ní tí mo fẹ́ nìyẹn o náà láti o obìnrin tó wá fẹ́ ní àlùbáríkà tó mẹ́jẹ́ ìyàwó lápòjúwe ọkọ fẹ́ ra fáànù méjì fáànù kan wá wà ó cheap gan ìkan wá wà ó wọ́n gan èyí tó cheap gan ẹ̀ tó wá jó original jù yí tí ó wọ́n lọ ọkọ wá fẹ́ lọ rà yí tó wọ́n obìnrin wá fẹ́ bọ́kọ rẹ̀ ṣọ̀gbá ah, ọ̀rọ̀ pé ah, ẹ̀yà persuade ẹ̀ ni tẹ̀síláwọ̀ ọkùnrin tóbìnrin bá mọ bó ṣe lè sa orí ọkọ wálé dáadáa awálá dùnmú jù tẹ́yí dá dé mo sọ̀rọ̀ ẹ náà bí á nílùú kan tí ọkọ bá jí láàárọ̀ tóbìnrin ti ra ìtọ́kọ bá ní mi ò jẹ́ tóbìnrin ògbọ́dọ̀ fagídí sọ tẹ́yí tóbìnrin bá mọ wé ẹ̀ dáadáa ṣèbí àárọ̀ ló ṣe láìsí sọ pé òun ò jẹ́ láìsí láàárọ̀ yìí tọ̀wọ̀ lọ tóbìnrin bá morí ọkọ sàwálé á jẹ́ láìsí yẹn láàárọ̀ ọkọ máa tún jẹ́ ní ọ̀sán irọ́ a tún jẹ nírọ̀lẹ́ gbíjẹ tẹ́sì ẹ̀wò òun ló ma tún wá jẹ lálẹ́ ó ma tún wá sọ tó tún pé wo umu tó bá ti dàárọ̀ la ẹ̀bẹ̀ kan ṣe láìsí ẹ̀ náà ó wà òkè náà ẹ̀ kò ní rẹ́ ti pé sáàtì ní mọ́ obìnrin tó bá mọ wí ẹ̀ nìyẹn wọ́n jẹ́ obìnrin tó wá rò fún ọbẹ̀ ẹ̀dà sagidi ṣe bá àárọ̀ ọjọ́ ẹ̀nìkan lọ́kọ́ ló wò jẹ́ láìsí ṣe pé òun nìkan lọ́kọ́ tó pọ̀ wò jẹ inú wa bí da ẹnìkan kan ò tẹ́ gbọ́dọ̀ wá jẹ láìsí nulẹ̀ yìí mọ́ lẹ́ni yóò ó lè gba ọ̀tẹ̀ kánú lẹ́yìn àjẹ́ra ìjìmọ̀ wà láyẹ̀ jẹ́ mọ́nà nù but àwọn obìnrin tán pẹ́ láyé lẹ́ni àwa náà ti expose àwa náà lajú àwa náà ti kéwú àwa náà kàwé àwa náà lówó ó ti ń dààmú ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́mọ́sà fún gbogbo àwọn ìyàwó wa tí bá ti wá wì yí ẹ̀yin ọkọ náà ẹ̀yin ọkọ náà ìwọ lọ́lọ́run gbé ló da rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlòmí náà mọ́ pariwo yàwó òun òkín gbọ́rọ̀ ẹrí abẹ́lù yẹn òṣòbìnrin tó mọ́ ń gbọ́rọ̀ tó kí ni tó ọlọ́run sì mọ̀ pé ìgbọ́ lànàbìjẹ́ sọ pé ibi bá ti dá wọn wọ́n dàbí egun tó tó sọ fún wọn lè wà á lọ́la in tó lé tíyàwó sí lọ́la yẹn ó lọ́kùnrin ní ìmọ̀ wá sọ pé ìyàwó òun ò kí ń gbọ́rọ̀ kò gbọ́rọ̀ kan yẹn ibi òun kù sí nìyẹn o wà á máa mánéjì ẹ̀ ni kẹwàá rí ọ̀gọ̀rọ̀ àwa tá à ń bẹ láyé lè ní àfẹ́ mánéjì ìyàwó àdẹ̀mà mánéjì wọn gbogbo wọn ní okò sẹ́n tó lè fẹ́ tó bá kúrò ní Nàìjíríà tó lọ Saudi Arabia ah ọlọ́pàá tó wá pẹ́ ní tó ọkọ̀ lọ fẹ́ ẹ̀rẹ́ sísà tó kéwú gan ni wọ́n gbọ́dọ̀ àpá oníkéwú ẹ̀rọ yẹ hàn náà yẹn lọ fẹ́ ìdí ò kéwú rárá wàhálà lọ́dún mẹ́lọ rí fẹ́hùn tọ́rọ pa àrí pélé ìgan ní understanding ju ilé ìlọ tó bá wọ́n pé ó dà kóra pélé òru ojú náà àjọ lọ sùn àjọ gba pálí oúnjẹ kó mọ dààmú yẹn lọ fẹ́ ìdí gba pálí ọ̀ràn lọ́dún mẹ́lọ rí gbé o kò sóbìnrin náà tó fẹ́ láyé wàá ní kinní kan tí wàá mọ manage pẹ̀lú ẹ̀ àwọn bàbá wa lẹ̀ Yorùbá mọ́ sọ kinní kan wọ́n ní àwọn obìnrin aláwòkù ni wọ́n aláṣíláṣí wọ́n yà wèrè pàláì gbogbo ara wọn jọ àgbíyèsí aláwò kò ní wọn ìmá má pèjú ìwà ṣẹ́rí ẹni tí máa ń kọ́kọ́ wo obìnrin ṣe àkọ́kọ́ tọ́jú ẹ̀ tí a máa wo ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ẹni pé tọ́mọbìnrin bá ti ń pọ́ ọmọdún ọmọ 10 11 12 gbogbo àmà mọ́ kí ni àwọn tàbá láǹtí ta lábúrò tó jómìnrin ẹni múra sábọ́ bíbọ̀ ilé ọkọ lòún múra sásọ bíbọ̀ ilé ọkọ lòún kẹ́láriwo ilé ọkọ ló lọ ilé ọkọ ló lọ ilé ọkọ ló báyìí ma pariwo ẹni ẹ o ìjọ ń pariwo lé lórí yẹn bá ti máa pariwo ẹ jábí wọlé ọkọ nìyẹn ìjọ ọkọ bá ti wá fẹ́ ọkọ ti gbà ti ẹ̀ nìyẹn ibi táwọn wò ó kù dé ọkọ ni ó wà kọ́ntínú iṣẹ́ ọkọ ló lè parí jẹ́ o ah.

àti ishaq àti àbíbá àti salima àti maria. gbogbo wọn náà kàn dàgbà ni tó bá ti wá yá yóò ti pé ìwọ gẹ́gẹ́ òní mọ́ bá wọn sọ̀rọ̀ òní báyàwó ẹ̀sùn ìyàwó rẹ̀ ni o abdulrahman wọn náà wọ́n tí mọ́mí ẹ̀ ṣe tọ́ pé ó ti kú òṣèré ìjọ tọkọ ó ti bá sórí àwọn ọmọ ní ọmọ kárí ẹ̀gó nítorí náà ti ń kárí gold ó ti ń kárí hàn tó ti ń kárí hàn tó ti ń kárí hàn tó náà bá débì kan iṣẹ́ máa kú lọ́wọ́ tiẹ̀ náà nítorí náà bá ti bẹ̀rẹ̀ sí ní bímọ ẹnu rẹ̀ ò ní káyà rẹ̀ mọ́ tó bá lọ́pàá lé máa mi dájú sọ́jọ́ ayé kiri wọ́n ló fẹ́ máa ma, mi ìyàrin ìyàwó ìyàwó abẹ́dìmọ́ sí ṣe ó èyí tí mo bí ẹ̀rẹ́ ẹ̀rẹ́ dàda gidi nù tó bá ya Abdulrahman náà ti wá níyàwó náà ti wá bímọ ọmọ tiẹ̀ ó bóyá náà bí Abdullahi Abdullahi lọ bá grandma bóyá ti rẹ́ níwà àti grandma náà jọ fẹ́ jáde ó ti wá ní mọ́mí sẹ́fù lá máa lọ mọ́mí òkàn ètè múra tán ni ìyá sì wá wà ní aago mẹ́jọ kan yìí ń kó lé wọ́n pínyàn tiẹ̀ sí ìlọ́wọ́ ẹ̀ gan-an ó ti gbọ́dọ̀ kanra mọ́ wọn mọ́mí ẹ̀ tí ìwẹ̀ ní ṣe ó fẹ́ máa control mi àmọ́ tó bá jẹ́ lọ́wọ́ sí wọn ṣe ọmọ ọlọ́gá grandma when are we going now ah, ọkọ mi à ń lọ náà nù ni tẹ́mọ̀ pé bàbá wòókù ó gbé fún ọkọ wòókù ó gbé fún ọmọ wòókù ó gbé fún ọmọ ọmọ tí ó wà sínú gbóbìnrin ṣe rí èyí gbogbo obìnrin láyé mọ́ ti wá rí nìyẹn o so tó wá ní kò gbọ́rọ̀ ẹ̀yàwó burúkú ni ẹ̀gòjẹ́ kí ni kan tọ́ bá kọ̀ yí òun lẹ̀ ẹ̀ ìmí ìtọ́gbé subhanakallahumma hamdik ashhadu an la ilaha illa anta